tọ́lọ́run wá pé kí wò gbérí láàrin wọn ok tó jẹ́ pé wọn ò lè rí ọwọ́ mú lọ sẹ́nu àfi tó o bá ṣẹ̀ṣẹ̀ sẹ́ǹdì owó sí wọn ẹ̀ ń bá wa ní kó o má sẹ́ǹdì owó sí wọn ò ní tẹ̀ láṣẹ rẹ̀. nọ́mbà two lórí ọ̀rọ̀ yìí àmọ́ bí ó bá jẹ́ pé owó níná rẹ lórí wọn lórí fámìlì rẹ ó wà ní ojúpọ̀nà àtàbárò àtàbárò ó wà ní ojúpọ̀nà ìṣe ọlọ́rẹ ìṣe olóore ayi iru gairu muhutajina lihadi li amuwal ìyẹn ni wípé kì í ṣe pé bàbá rẹ gan nídìí owó yẹn ìyá rẹ gan ò nídìí ẹ bọ́dà rẹ ò nídìí ẹ ebi ò pa wọ́n lọ síbi kí wọ́n nídìí owó ọwọ́ rẹ ṣùgbọ́n o fẹ́ fún wọn ní fífún un pé mo fẹ́ máa ṣe dáadáa sí yín ni ok. mo fẹ́ máa ṣe dáadáa sí yín ṣe mọ̀ pé àwọn bàbá kan bẹ̀ tó ga sí wípé bí ọmọ wọn bá mú wá déédéé ni bí ò mú wá déédéé ni wọ́n wulẹ̀ ní iṣẹ́ wọn lọ́wọ́ èmi ìmí tó sì ti rìtáyà ó ń gba owó lóṣooṣù tí fi ń jẹun kódà bàbá mi lásìkò yẹn yóò tún lóun fẹ́ fẹ́yàwó kékeré kan sẹ́ńtì ò lówó lọ́wọ́ <laughs> sẹ́ńtì ò wò ma wọlé fún atúmọ̀dámọ̀ràn ìyàwó kékeré kan ok tí wọ́n bá fọ̀ sírú kátígórì yẹn tó ga sí pé ọkàn wò wípé at least mo mo rí ṣe ju bàbá mi lọ mo rí ṣe ju ìyá mi lọ ó yẹ kí n lè máa náwó sí wọn kò yẹ kí n kò yẹ kí n wò pé ṣebí wọ́n ń gba pension ṣebí wọ́n ń gba gratitude ṣebí wọ́n ń gba kinní kan gẹ́gẹ́ bí ọmọ ó yẹ kó máa náwó rẹ̀ sí òbí rẹ̀ kódà kó bí ẹ̀ má jẹ́ tó bùkátà sí bó bá já sí pé báyẹn ni wọ́n jẹ́ àwọn àáfàá yapa ẹnu lórí ìdájọ́ yẹn pé sóbìnrin yẹn lè ṣe ìtọrẹ fún wọn láì gba ìyọ̀ǹda àwọn láì gba ìyọ̀ǹda ọkọ rẹ̀ ṣé kìíní yìí ò dojúrú ní ti àwòrán àkọ́kọ́ bàbá wulẹ̀ bùkátà sí ìyá bùkátà sọmọ rẹ̀ àwọn búrọ́dẹ̀ náà bùkátà sí i ọlọ́run sì bò ń láṣìírí fún bàbá bàbá tẹ́bi ń pa ó ní náwó fún ìyá ìyá tẹ́bi ń pa ó ní kó má ràn ẹ̀gbẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀gbẹ́ ẹ̀ tí ò rí sẹ́sẹ́ wa ní adúrò owó sẹ́gbẹ́ wọn lọ́kùnrin ò gbọdọ ṣe bẹ́ẹ̀ tó bá sì ṣe bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lé lórí ẹ̀ tó ọkùnrin kẹ́ mọ̀ ara yín láàrin òun ẹ kọ̀ fún ìyàwó yín láti ràn bàbá owó tó ni ẹ bàbá ẹ kó ràn ìyá ẹ kì í ṣowó tiẹ̀ owó tiẹ̀ ni àwọn ẹni sì bùkátà sí i ní ìdàkejì bí ó bá jẹ́ pé wọn ò bùkátà sí i owó wọlé fún bàbá ìyá náà ní ti ń tà ok báyà ń tà gbó ń ta <laughs> ẹ́n ohun tó gbẹ̀fọn ọ̀n ta àgbo ọ̀n ta gbẹ̀ mọ́ra wọn so ọmọ ẹ̀ wá lòun fẹ́ fún un lówó ìyá ò lébi ń pa òun alihamdulilayi so ọmọ ẹ̀ wá lòun fẹ́ fún un lówó wọ́n wá béèrè pé ṣé. láì da lọ́wọ́ ọkọ rẹ̀ kí ni ìdájọ́ yẹn àwọn àfáà pín sí méjì lórí ẹ̀ àwọn majority àwọn majority wọ́n lọ síbi pé ọkọ ò gbọ́dọ̀ kọ̀ fún ìyàwó láti ṣe ìtọrẹ yẹn fún òbí rẹ̀ obìnrin yìí lẹ́tọ̀ọ́ láti ná nínú owó rẹ̀ gẹ́gẹ́ bó bá ṣe fẹ́ láì ní gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀. tí yẹn tún èsì yẹn ó ṣe wẹ́kú èsì àkọ́kọ́ kò nídìí yọ̀ǹda kò nídìí kó sẹ̀ máa béèrè pé baálé mi ẹ mo fẹ́ fún yá mi ní five thousand tẹ́bi five thousand sì wulẹ̀ pàyà mo fẹ́ fún bàbá mi five thousand tẹ́bi five thousand ò pa á wọ́n ní kò pọn dandan kí ọmọ ìyẹn ìyàwó kò pọn dandan kó gba ìyọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ kó tó ṣe bẹ́ẹ̀ ibẹ̀ ibi tí majority lọ nìyẹn minority nínú àwọn àfáà péréte nínú wọn àwọn ni wọ́n sọ pé à kó gbà yọ̀ǹda ni o bó bá fẹ́ fún yẹ́ ẹ̀ ní wọ́n ń kọ bọ̀ kó gbà yọ̀ǹda bó bá fẹ́ fún bàbá ẹ̀ ní wọ́n ń kọ bọ̀ kó gbà yọ̀ǹda but àwọn majority wọ́n ní kò pọ̀ dandan kó gbà yọ̀ǹda wọ́n sì mú ẹ̀rí wá nínú ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí wọ́n pọ̀ o nínú ẹ̀rí wọn àdìsí Bukhari àdìsí two five nine two àdìsí Muslim àdìsí nine nine nine láti ọ̀dọ̀ ìyá àwa onígbàgbọ́ òdodo Maimuna ọmọ Harith rọ́díyàlọ́hù àníhà àátàkọ́tí àátàkọ́tí wàlíìdátàn. ولم تستأذن ولم a النبي صلى الله عليه وسلم ìyá wa Maimuna ọmọ Haris ó jẹ ọ̀kan nínú ìyàwó ànábì ó bọ okùn lọ́rùn ẹrúbìnrin rẹ kan láì gbàyọ̀ǹda lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam ó tú ẹrú kan sílẹ̀ nínú àwọn ẹrú kò sọ fànàbì kò gbà yọ̀ǹda lọ́wọ́ ànábì tó fi ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. falamma kana yawmuha alladhi yaduru alayya fihi nígbà tó wá di ọjọ́ tí òru kàn án kọ́ọ̀láti ó wá sọ pé àṣàárítà ya Rasulullah anni àtàkùtù wàlídàtì ìwà ànábì ìjọ́ tí ẹ fura mọ̀ pé mo tú ẹrú mi mo tú sílẹ̀ wọ́n sọ fọkọ ẹ̀ báwọn ìjọ òfurá mà pé mo tú ẹrú mi ẹrúbìnrin mi pé mo tú sílẹ̀. Ah, ànábì ní àwa fàálìtì ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o tú ẹrú lẹ̀ kọ́ latinam ó ní bẹ́ẹ̀ ni mo tú lẹ̀ mo tú lẹ̀ kọ́ọ̀lù ànábì wá ní ama inaki. لو أعطيتها أخوالك كان àlàkà kánà àlọ́mà lè àjùríkà ànábì ni ó dà ṣùgbọ́n ká sọ pé o bá fún àwọn àkàwà àlù ẹ àwọn arákùnrin màmá rẹ tó bá fún àwọn arákùnrin màmá rẹ ẹ̀san rẹ̀ ìbá pọ̀ sí ọ̀wọ́n tánàbí kan sọ nìyẹn ohun tá a fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ìyá wa Maimuna ọmọ Harith ẹrúbìnrin rẹ̀ kan ó tú sílẹ̀ ló ku ẹrú láì sọ fún ànábì síwájú kó tó ṣe bẹ́ẹ̀ láì gbàyọ̀ǹda lọ́wọ́ ànábì síwájú kó tó ṣe bẹ́ẹ̀ ìyẹn ti fi rinlẹ̀ wípé obìnrin lè ná dúkìá rẹ̀ láì sọ fún ọkọ rẹ̀. ẹ̀rí mi ìtúnrèé nínú Bukhari hadith nine seven eight nínú Muslim hadith eight eight five sahihu al-Bukhari nine seven eight sahihu Muslim eight eight five wọ́n ní látọ̀dọ̀ Jabir ọmọ Abdullahi kí Allah yọ́nú sí ọ sọ pé ògìṣẹ́ Allah sallallahu alayhi wa sallam kọ́ ọmọ kọ́ọ̀mà nàbíyù sọlọ́láhu aleyhi wasalam yàwó malifitiri ànábì dìde nàró ní ọjọ́ ìtúnu ààwẹ̀ ní ọdún kan fasọ́là ó kírun eid fàbádà abisọ́là ó fi irun bẹ̀rẹ̀ tó máa kátọ̀bá lẹ́yìn náà ó ṣe kútúbà fàlámà fàràgà nígbà tó parí nàzàlà ó sọ̀kalẹ̀ fàátánnísà ọwọ́ abáwọn obìnrin fàzàkárà hùnà ó sì wọn létí wàhùwà yàtàwákà wà láyà di bilali lẹ́ni tó rọ̀gbọ̀kú lé orí ọwọ́ bilali wọ́n farasí bilali báyìí léjìká wà bilalu báàsìtún báàsìtún fàwùbáhù bilalu sì tẹ́ aṣọ ẹ̀ lẹ̀ ó tẹ́ aṣọ ẹ̀ báyìí yulkifi ìnisa asọdakọ táwọn obìnrin ju ọ̀rẹ́ wọn wọ́n ń tù sí inú rẹ̀ hafiz ọ̀kan náà wà fà wá tí ń jẹ́ hafiz alhafiz ó ní ìtafẹ́ múlò ń bi ọ̀rọ̀ yẹn ni pé obìnrin tọrẹ nínú dúkìá rẹ̀ láì gbàyọ̀ǹda lọ́wọ́ ọkọ wọn yídì ni wọ́n wá òkè ànábì bá ọkùnrin sọ̀rọ̀ tán ó sì lọ́dọ̀ àwọn obìnrin ó ní ẹ̀tọ́ rẹ o bìlálù sì mú gàlámì àtọwọ́ ó sì sàṣọ ẹ̀ báyìí àwọn kálukú sì ń dìde wọn máa ń jù kọ́ bẹ́ẹ̀ láì ṣẹ̀ṣẹ̀ lọ sí kínní láì ṣẹ̀ṣẹ̀ gbayọ̀ǹda lọ́wọ́ ọkọ. Okay? àwọn kan tiẹ̀ sọ pé ọrẹ tóbìnrin ò bá ta kọ́mọ́ kọjá one third nínú dúkìá rẹ̀ àwọn kan mú wá bẹ́ẹ̀ bí ọba ti ní sọ fọ́kọ rẹ̀ wọ́n ní kí ọ̀rẹ́ yẹn kọ́mọ́ kọjá one third nínú dúkìá rẹ̀ kí ọkọ má bàa fura pé ìyàwó òun ó ti fẹ́ kó gbogbo dúkìá ó ti fẹ́ kó tọrẹ tán. now ṣe rí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ ni ẹ jẹ́ ń fi àwílé sí i. àti mà ní ìsìn wípé obìnrin ó lè tọrẹ nínú dúkìá rẹ̀ láì sọ fún kíni o ọkọ rẹ̀ ẹ wá jẹ́ á fi hikima ṣe é ẹ jẹ́ á fi kíni ṣe é ẹ jẹ́ á fi hikima ṣe é. ẹ má ṣe àṣẹ níṣe tí ó fi yọrí sí kí ọkọ wa kó máa kanra mọ́ wa nínú ilé. ohun tí a sì mọ̀ pé ọkọ wa gan ní bùkátà sí nínú dúkìá wa èyí ti ṣe tó fi tọrẹ fáráàta ṣé o mọ̀ pé àdìsí mi ń bẹ tó jẹ́ ká mọ̀ wípé kíyàwó kó tọrẹ fún ọkọ rẹ ó tún lóore jùlọ. ní ìsìn oríṣiríṣi ní dúkìá ká wá sọ pé ọkọ rẹ ọ̀rọ̀ ẹ jẹ mọ́ pé ó nídìí plọ́ọ̀tì ilẹ̀ kan tí ó ti máa sin ẹran ok ìwọ wá da plọ́ọ̀tì ilẹ̀ kan yẹn fún ẹ̀gbọ́n rẹ o lè bí wàhálà ó lè bí wàhálà fún ọ. ohun tá a bá mọ̀ kọ́kọ́ wá bùkátà sí nínú dúkìá wa ẹ jẹ́ ká fi ẹ̀sọ̀ ṣe lódodo ọ̀lẹ́tọ̀ọ́ láti fi nínú dúkìá rẹ tọrẹ láì gba yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ àwọn àkíyèsí tá a pè wá sí wípé ká fi ọgbọ́n ṣe ẹ̀já fọgbọ́n ṣe o àmọ̀ràn tèmi nìyẹn o kọ́ mọ́ sọ pé o ti ní àdíìsì lọ́wọ́ àdíìsì ò ní bá parí ìjà o àdíìsì yẹn kò ní bá parí ìjà o ẹ lo àdíìsì wisely ẹ fi ọgbọ́n ẹ fi hikima ẹ fi lò ó lọ́tíyé ẹ fi lò ó so irú nǹkan tó o fẹ́ fi tọrẹ yẹn sọ́kọ̀gbọ̀n ò ní bùkátà sí yiri ẹ̀ kó o tó fi tọrẹ bẹ́ẹ̀ náà sì làwọn afáàwá sọ wípé èyí tó dáa jù lọ aṣọ ẹ̀tọ́ aṣọ ẹ̀tọ́ tó o ní lábẹ́ òfin fún ọ ni o ẹ̀tọ́ tó ní lábẹ́ òfin ìsìláàmù ni pé o lè tọrẹ pẹ̀lú dúkìá rẹ láì ṣẹ̀ṣẹ̀ gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ ẹ̀tọ́ tó ní nìyẹn o àwọn àáfàá wọn wá fi ádàbù kún wọn ní èyí tó dáa jùlọ ni pé kó fi tó baálé rẹ létí baálé mi bàtà tí mo bàtà yẹn tí mi ò wọ̀ mọ́ yẹn mo fẹ́ kó fábùrò mi kẹ́kàn ní kò sí pọ́blẹ́mù ọkọ rẹ̀ kò ní wọ bàtà rẹ̀ <laughs> ó ti yé kò ní wọ bàtà rẹ̀ tọ́wọ́ wá ní kọ́mẹ́ǹtì ó lè ní ah mo dẹ̀ máa ń láìkì bàtà ẹlẹ́sẹ̀ rẹ̀ gan o mo máa ń láìkì ẹlẹ́sẹ̀ rẹ̀ gan o tí wo ò sì mọ̀ pé ó jẹ dòdò bàtà ọmọ pé rẹ rẹ̀ torí pé àwọn ọkùnrin gbà míì àìsè bí ó ń tíátà nínú ilé ṣé láwọn tíátà àwọn ni wọ́n máa ń fẹnu sọ pé a ma mọ̀ gẹ́dọ̀dọ̀ aṣọ yìí o a aṣọ tó ọmọ wọ̀ yá ọmọ ń dá mi lọ́rùn àbí kí n máa kan láni. ẹ̀ka wọn ṣe tíátà ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá jẹ dòdò bàtà ìyàwó rẹ̀ kò ní sọ tó bá jẹ dòdò bí ìyàwó ẹ̀ ṣe múra kò ní sọ ó ń dùn mọ́ bó ṣe ń rí lára rẹ̀ but kò ní sọ jáde. so a ti wá rí ẹni tó fẹ́ fi aṣọ kan nínú aṣọ rẹ̀ tó fẹ́ fún àbúrò rẹ̀ ọkàn ní àfà aṣọ skẹ́ẹ̀tì yìí ẹ wò ó mo fẹ́ fún àbúrò mi yẹn àbúrò mi tó wà yẹn mo fẹ́ fún ah àfààní fún lómi ni o wọ́n fún léléyìí o ah kí ló dé eléyìí ti sábà ah lórí bó ṣe sáhùn tó o bá ti wọ̀ báyìí orí mi máa ń páàkì mu ah ó gbé ó gbé jáde tán ni tóbìnrin ò sì mà so ajá sí wípé ọ̀dà púpọ̀. Taba bá lè kárí ọkọ wa long àmọ̀ràn tí mo fẹ́ fẹ́ yín obìnrin nìyẹn ṣé ẹ wá lẹ́yìn ọkùnrin mo lámọ̀ràn tí mo fẹ́ fẹ́ yín náà ẹ̀yin ọkùnrin ẹ má jẹ́ ọ̀kánjúwà tẹ̀sí gbọ́ ẹ má jẹ́ kí ni o ọ̀kánjúwà ṣé ẹ rọ́kànjúwà orí àwọn ló ti bẹ̀rẹ̀ ẹnìkan ò ní jọ́kànjúwà àfi kó gá sí pé ńgbà tó gradúétì ní skul ahun ló ṣẹ̀wá bọ́ sí skul kíni ọ̀kànjúwá secondary school àbí ọ̀kànjúwá university sì ni. ẹ má lọ́kànjúwá ìbẹ̀rẹ̀ ọ̀kànjúwá ni kí ìyàwó yín fẹ́ fi nǹkan ṣe sọ́dákọ̀ kẹ́ ẹ mọ̀ kanra ìbẹ̀rẹ̀ ọ̀kánjúwà ni ẹ má lọ́kànjúwà àmọ̀ràn tí máa fẹ́ yín nìyẹn so èsì fún oníbèéèrè yẹn nìyẹn o mo lérò pé a ti ṣe ìwọ̀nba tí a lè ṣe lórí ọ̀rọ̀ ìbéèrè yẹn ìbéèrè mi rèé o oníbèéèrè béèrè wípé òun rí ọmọbìnrin kan ó ń bojú ó ń bojú òun sì òun ṣiṣẹ́ sọ bóun ṣe fìfẹ́ hàn sí kóun fẹ́ fẹ́ àwọn sì jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀ ó dàbí ẹni kó sọ nínú ọ̀rọ̀ yìí pé aláṣẹ rẹ̀ gan-an ó ti mọ̀ sí i nílé tó sì jẹ́ the normal thing gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú nínú àwọn ẹ́písòdù tá a ti sọ lórí bá ṣe bá ṣe tóòsì obìnrin pé a gbọ́dọ̀ mọ tóòsì ẹ̀ láìka sí wípé aláṣẹ rẹ̀ mọ̀ sí i ok wọ́n wá ní ṣùgbọ́n ohun kankan wá ń kọ òun lóminú o ọmọ tí òun fẹ́ fẹ́ yìí tó sì ti ń bojú iṣẹ́ ẹ̀yẹ àdírẹ́sà níṣẹ́ tí ń kọ́. iṣẹ́ ẹ̀yẹ àdírẹ́sà níṣẹ́ tí ń kọ́. ó ní àmọ̀ràn wo mo fẹ́ gbọ̀hún lórí rẹ̀ iṣẹ́ táwọn bàbá rẹ̀ fi sí nìyẹn iṣẹ́ ẹ̀yẹ àdírẹ́sà ló ń kọ́. wọ́n ní wọ́n sì ti ń bá ara àwọn irinṣẹ́ tẹ́ máa fi jórun níná torí pé àwọn òbí rẹ̀ wọn ò mọ̀ ní àìdá ó ní kí ni ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ló fẹ́ gbọ́ yìí o ó wá ẹ̀sìn yé olùmọ̀ tí ẹ̀sìn yé ẹ jọlọ sálámọ̀ sí bàbá ọmọ yìí wọ́n á pe bàbá ń ṣàkíyèsí lórí irú iṣẹ́ tí ọmọ yẹn lọ ń kọ́ aburú tó wà nínú ẹ̀ bí wọ́n bá sọ pé àwọn ò aburú tí ń bẹ níbẹ̀ ọ̀kan nínú aburú rẹ̀ rèé àdìsí sọ̀híhù àlùbùkọ́rí àdìs five nine three three sọ̀híhù àlùbùkọ́rí àdìs five nine three three àni abi huraira radiyallahu anhu látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé ànábì sọ pé la'anallahu àlèwàásìlà wàlìmùsítáòsìlà aliwasila walimustausila waliwashima walimustau walimustaushima la'anallahu aliwasila Allah ó máa gbé wàásílà jìnnà sí ìkẹ́ kìí ṣe wàásílà o wàásílà aláwo máa gbé jìnnà sí ìkẹ́ wàlìmùsáósílà aláwo tún máa gbé mùsáósílà jìnnà sí ìkẹ́ rẹ̀.